بري الله على قرآن الكريم ولا لا إلى الله بيدي خاتم الهدي بر الله إن شاء الله أنت قلنقا قلن سيدنا سيدنا حسن وما سيدنا علي من شكل قبو على في دي أكرين قبو فتنة في دي أكرين يعني على خاتمة conclusion on gbogbo tíra yìí لما كنا قد ألزمنا أن نتبع كل دور بنتيجة قد حصل فيها رأينا أن أن نوفى هنا ما لا وعدنا به من ذلك فأيكي أتتنو gbogbo ìdíkì kọ̀ọ̀kan àbígbèsí ayé àwọn ìdíkì kọ̀ọ̀kan a máa sọ rìsọ́ọ̀tì tó pọ̀lá gbẹ̀yẹn jáde wọ́n rí gbogbo tàbí ọ̀yọ́ sọ ìzọ́dì ìgbésẹ̀ náà wọn sí mẹ́rẹ̀rin títà ti asan àti sinna ma'áwíyá agbíf mbẹ̀ wọ́n rí pé ẹkọ́ mọ́dí wọn sí mbẹ̀ fẹ́nà kóòlù alágbó àkàkọ̀rọ̀ wọ́n rí pé gbáà sọ ni pé إن أني أن أن لهذا الشقاق بقول يقرن بقول ولا تصل يا مسلم ولا خلاف يقرن الذي حصل وخلاف تصل هي يقرن الذي علم سببا واحدا دعوا لا إليه سبب كمان سبب كمان الخبوبوي فأتا بانتصد حله بلنا من اسمه السوق السوق هو مسلمي وكفاء في الجبن والتشريك من تاتي الأحكام شاملة بين قدراتك ونوع بطولك من طفايا جليه ونوع طفايا كثيرا بسبب بناء وهو قتل عثمان بن عفان أمير المؤمنين رضي الله عنه هنا نتقى سيدنا عثمان وما عفان رضي الله عنه أمير المؤمنين أنا قبا ينسيك ẹ̀rọ agbọ́n fàdímọ̀tàn mọ́fúwà ilé wà ní àwọn ààyà àwọn ìyanu ní sọpọ̀lì fóní 295 295 ọwà ní àwọn àmì iṣẹ́ ìyanu sáàmì islam sọ́ọ̀lẹ̀ ẹwọ gbàgbàgbé ìṣọ́lọ́ sallallahu alaihi wasallam nígbà mùsùlùmí yọ̀dà ìjà yẹn sọ́kọ̀ sínú ayé rẹ̀ má kí a máa fi tó ní wọ́n ni yíò dà sí na Umar bin Khattab àgbọn pa sí na Uthman Umar tún bèèrè pé tálọ́pàá mi tálọ́pàá mi tálọ́pàá mi tán ní yẹ̀wò ni ní alhamdulillah ó ti sí ìṣe ti pa ọ̀ milk tank fún ẹmu níjàre bí ó ti sí ìṣe ah, ní àà ó lè tún dúpọ̀ ń gbọ́ ọlọ́run pé kìí ṣe orí òní wàhálà ìti bẹ̀rẹ̀ kí ni kí mùsùlùmí lọ́pàá lóun pé àmì ìṣẹ̀lẹ̀ pípẹ́ àwọn òṣìṣẹ́ kọlà wàhálà yẹn ní tẹ́mẹ́tàlì kìmọ̀ náà fìtò wọn adúgbò ọlọ́wọ́ pé ti bẹ̀rẹ̀ eléyìí náà ni sẹ́dínà Usman náà fi avoid ó rò púpọ̀ yàrá èyí ara pariwo gbọ́ngàn and this is what happens ó di wa ìpàṣẹ náà fún wọn àǹfààní rẹ̀ lọ́wọ́ àwọn gbogbo sàdúgbò wàhálà yìí yóò ti bẹ̀rẹ̀ báyìí òun náà bá lọ sí yìí ó di náà bá lọ sí yìí àwọn bílíà àwọn sọ̀tàdà àwọn onígbà bí ọ̀rọ̀ àfáàkan ó ní ìjà irọ́ àtòótọ́ kò sọ́jọ́ lè pẹ̀lẹ́ ìfàlùtò mọ̀ fìtò ìjà tó wà láàrin irọ́ àtòótọ́ kò sọ́jọ́ lè pẹ̀lẹ́ ìfàlùtò mọ̀ fìtò ìtọ́ nígbà fọ́rọ́ ìrọ́nà tí gbà fún ìtọ́ tó àfikẹ́ máa lálà bára yín ọlọ́wọ́ bá ń bẹ̀ nígbà máa dé rẹ̀ pé yá yóò lẹ́bí ní àmì tó kúrò àwọn kúrò máa sọ àdẹ̀kẹ́ kọlọ́wọ́ bá kọjá pàtàkì ọlọ́wọ́ bá kájú wà pẹ̀lú àwọn olódodo ilé náà lọ yẹ wa kálọ̀ òdodo náà ọgbẹ́ ìjẹ̀lú kìtẹ́ bàtí kí ni ìsúnà àgbọ́yà àwọn sọ̀hábà ridwanullahi alaihim ajma'in ó ti yé wa wọn ni mo sá fọ̀rọ̀ yìí wọ́lọ́ba هو قتل عثمان الأنصار عفان المؤمنين رضي الله عنه نقم عليه الناس أو يدلوا لي ازداك الأمور ان فعلها برين كتاو يسلوا لي فقاموا عليه واشروه ودولوا لي سيدنا عثمان سيمالي اشروه وسيمالي ونجو جادي نولي ما يقولي ونجو جادي حتى كوا كنو لي àní ah, ah, ẹ̀yìn ẹ̀yìn kí ló ń ṣe yín máa ṣíṣẹ́ ìdíkì máa kiri nígbàtí máa fi fún mímú fún òmìnira àwọn alétí ipò ẹ̀kọ́ máa ṣe sí kànga ìdíkì tó ń bẹ̀ yìí mímú fún òmìnira kànga yẹn nígbàwọn ìwọ́n ní gbé olólè fáwọn èèyàn lọ́wọ́ sọ̀rọ̀ ni wàá sọ̀rọ̀ òfin dáàrí wọn ti mọ́lẹ́ nínú lèrè لم يقبلوا منه إلا أن يلع نفسه أو يدعوه دينينا على كتاب الاستهلاء بيني oni méjì oṣù méjì dáhùn àwọn fún inú káwọn máa ṣe mọ́lé àbíkọ́sọ́ kó ń wíjọ́ àwọn ọ̀jẹ́ àmírù mùmìnì níná kó ń wíjọ́ lámírù mùmìnì àbí káwọn pa àbámọ̀lẹ́ pé wọ́n dúró lórí ké sílà tí wọ́n fabricate ìdíkọ́ fabricate láwọn ni wọ́n kó fúra wọn inú wọn kọ́ ní ọjọ́ àti ṣe nọ́sùn ọ̀dọ́wà náà min Usman ila amir ibn Misr pé wọ́n kí n kú sí náà ọ̀sán ọkọ̀lẹ́ kàyẹ̀ wọ́n òṣìṣẹ́ ní Misra yàmúrù òfìhì ìkàtìlì báàdù ohun wọ̀jọ́rọ̀ dìbàdì àkàrin àwọn tó wà ní mọ́sílẹ̀ wá sí Madina o àwọn kanú wọn kò sì sí ìgbàpá àwọn kanú wọn rúmọ̀ tó wọ́n gbé nù ó di eyín nínú àìsàn ibi kàtí náà fún àní tí bàtà àwọn ẹgbẹ̀mí ṣùgbọ́n Madina ọwọ́ akọ̀lọ́dà àti gómìnà Egypt Amin efe Misr ìpàwọn tí wọ́n wá yóò àwọn lídà àti wọn àwọn kanú wọn pa wọn àwọn kanú wọn tẹ̀lé fún wọn àwọn àwọn kò tẹ̀lé wọn. ẹ̀dẹ̀ mú wá sí náà Usman dẹ́kọ̀ fún ẹgbẹ́ ara o ìkọ́mọkọ́ jàre wọ́n ní ara o ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní méjì. sáyé pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà yìí ẹ pé ìjọba rẹ̀ wíìkì bí a máa ti wọ́n ti dàgbà ọdún eighty something years old tí wọ́n ká wà lọ́mọ eighty three years old ẹni kò ti dàgbà ọdún eighty something years old ìjọba rẹ̀ wíìkì kò lè ṣe ẹ̀ka ní pé wọ́n ti ń lo lẹ́tà ẹ̀dì ń jọba àti stamp jọba tó tó máa ń parẹ́ tó pọ̀ lọ́wọ́ sì kọ́ àkúrọ́ nù méjì kò sí kankan tó fún ní chance àti ìgbà ìgbà lọ lọ́rọ̀ mi yéyí eléyìí ni ẹ̀sùn táwọn fi kẹsìn náà Uthman táwọn dúró lórí nù ìmọ̀ bá pé o ti wíkì kí wọ́n fi ń lo stamp ìjọba àti ẹ̀lẹ́tẹ̀ àìdí ìjọba ṣọ́mà ìmọ̀ bá pé àà ah, wọ́n gan lọ́kọ́ nígbà tó wà á rí pé àdìbírù yìí lọ́wọ́ fi ẹ̀rí ìdúró fún ọ̀lọ́kọ́ ọ̀lọ́kọ́ so ìjọ́ àwọn àná omi Uthman من كيف قالوا سيدنا صندوق العامل إلى عامله مثل الغبنر من مصر يعمروا فيه بقتل بعضهم بقتل كانوا بجلد الآخرين لما انتهى النخلة نفسه ما كنا أصنع هذا قالوا ميولي بجوه كون بتاع مسمي وفمي جه قولوا في داري الله أكبر وقفنا عثمان انه يراري انه ليري هي عاصمة الاسلام انه كابيتال يعني الاسلام هي عاصمة الاسلام كابيتال الاسلام ومدينة النبي صلى الله عليه وسلم في مدينة اللي النبي محمد صلى الله عليه وسلم عبد الذي يحمل فيه جاني وال اللي جوغان هنقبلي لوني كوكو كوكو عبد المدينة ìlú kọkànbalẹ̀ ni àwọn wá pa olórí gbogbo mùsùlùmí níbẹ̀ báyìí wọ̀yẹ̀lú zofi ìsìn ẹgbẹ́ agbọ́dọ̀mọ̀ síbẹ̀ wọ́n á dúkù lórí ẹ̀sìn bẹ̀ ọ̀gá ẹ̀sẹ̀ gbọmìyàn rẹ̀ rasulullam hormatin ọwọ́ sẹ́bẹ̀sẹ̀ àti madina wọn kakún wọn kakún ìlú ọwọ́ kakún wọ́n rẹ̀ kàlífà fi ahadan wọ́n àlífò ń pé alaykum bi sunnati wa sunnati kí ni ọlọ́kùnrin àti ìdúnwò múṣẹ́ انقسم الناس الى ثلاثه اقسام منهم àwọn mùsùlùmí wá kúsọ́nà mẹ́ta ìsáàbẹ̀ gbogbo wọn kanáà ni wọ́n á kúsọ́nà mẹ́ta jẹ́nà ìkásọ́mà náà ilẹ̀ ìtọ́lọ́dẹ̀ tó àkísàm nínú ọm anáàkìs bèbè hàtìlì láwọn tó kó wọ́n yà àdéhùn bẹ́yà àwọn wọ́n fún ìbànú alẹ́dínà yóò bá yóò náà إنما يبيعون الله بي يد الله ومن كفى وبيعهم وجدانهم أو فرماما وأم بعانف الذين لم يستنر بصائرهم أنا أقول أنا أم مغنية ما أتعرف ṣe pé mẹ́lẹ̀kà لا sí lára wọn láti wo gíní ìṣóbẹ̀tẹ̀ rẹ̀ sọ̀sílẹ̀ láti bá àwọn sàábẹ̀ mùsùlùm àwọn kìí jókòó pẹ̀lú yẹn bí ó mú kí mú aláwọ̀lá èyí azábẹ̀ ànàwò àwọn kan dúró lórí báyìí báyìí àwọn pàá ìkàlẹ̀ bí sọ wá ní pé kàtìlá ti àwọn aṣíwájú àtẹ̀láṣẹ̀ rẹ̀ tó bá wò rí àtẹ̀sí kan tó ń fa kúrò àgbègbè ń jẹ́ kílèmù yẹn ń jẹ́ kílèmù yẹn púpọ̀ òtọ́ nìkan pé yẹn wọ́n ó wíìkì náà ni àmẹ́bí sẹ́wọ̀n sọ pé kàtìlá ẹ̀yọ aṣíwájú ó sì wọ́n ká kúrò ọmọ ẹni kọ́ mọ̀ náà ni ẹ̀nẹ́bí òní kọ́kà tókẹ́ yọ àṣíwájú àbí sàlàyé yọ àṣíwájú ó ní wa torí náà hùm akṣin ọmọ gọgáàrí wa aṣáàbí rasulullah sallallahu alaihi wasallam da amsar àti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà ridwan wa gáàrí wa aṣáàbí rasulullah lọ́jọ́ wọn wà bí amsar musu kala ìṣẹ̀lẹ̀ madina bí i àfi amsar gbogbo àwọn lulu lulu àwọn kàbí lọ sí dáwà gbogbo wọn wọn sọpọ ti na osman ma ìyẹn sọpọ weakness nípa àgbà tí na osman ti dàgbà àti ìkáyà kẹkẹ fìtínà ń kara ní mabẹ̀rẹ̀ ní orí òun tí àwọn ọmọ yẹn lójú ni wọn ará àkọni ẹlẹ́kẹ̀ẹ́ ni wọn tó nǹkan ó di ìfẹ́lẹ́kọ́ àwọn mùsùlùmí Madina gan lè kọ́ọ̀ṣì wọn ìdáwọn náà jẹ́ furati ní fún inú Ramadan wọn pàṣẹ na Osman on 17 Ramadan wọn pàṣẹ na Osman ìjọ furati ní pé láàrin ara wọn náà ti káì ìyá ti tẹ́ẹ̀kì o títà wọn náà bá ti kárí báyìí àti wọn oṣù hajj eré láti kúrò ní Ramadan ìṣòro lọ́kàn ṣàwárà bí ṣe hospital ramadan ti hajj náà ni ṣàwárà dùkádà dùl hijja kí wọ́n náà ti parí báyìí àti wọnú eh, oṣù hajj ní sàwáàlù àwọn yóò ti máa wá káwọn ará màdínà bá ní sùúrù tí wọ́n ń gbọ́rọ̀ ṣùgbọ́n ní pé àwọn òní àtàkì wa àwọn ìbá wa ẹlòmí òní gbọ́ ó dé náà tó wá àwọn àtàkì wa ṣèjẹ́ ti ti fògànà ọlọ́ọ̀bà kú sí ọ̀nà wa dáàmù ọlọ́ bá yàbí múládé mẹ́ ọmọ akẹ́rù kí ni ọmọ wà gáàrí bá sábẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sẹ́rẹ̀ sílẹ̀ mẹ́lẹ̀ gbàmá ní fi amsar musulmin ọ̀pọ̀lọpọ̀ pé kí ni ọ̀tún náà mi rùwà ní ọmọ kaimu ala hiyad láyẹn sọ́rọ̀ wà láyà zolo àwọn kan wà sọ pé àárín wọn wà àárín wọn wà wọn ìran sẹ́dínà Usman lọ́wọ́ gbogbo mọ́pá wọn sọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀kọ́ sẹ́dínà Usman mo lè parí ìjà kan lójọ Sunday níta ń táwò yẹn ọ̀pá nínú àwọn ọ̀yálẹ́jà àti ìyàwó ni ìyá ajá àrùn ọ̀kan nínú wọn lọ́wọ́jọ́ pé Amir ìrọ́kọ̀ wà yìí kọ̀fẹ́ kẹ́yìn báyìí kọ̀fẹ́ kẹ́yìn báyìí kì í sọ̀hún ni àgbẹ̀lágbà mọ̀ láti kìlò ni wọ́n á ní nù alájà ọ̀rọ̀ ẹ̀ kò dùn fún ìwọ sọ́kọ̀ rẹ̀ lẹ́yìn náà in this of situation ibi ọkọ̀ rẹ̀ sílítọ̀ náà lọ́yẹ̀ kó máa ṣe àkókò ìfẹ́ ẹ̀bì gàgà bó ti nífẹ̀ẹ́ rẹ̀ náà lọ́yẹ̀ kò bọ̀rọ̀ pẹ́ nìkan sí náà yìí méjèèjì ní in this of situation ayé yá kí ní flag sí láti àwọn pè ó di kò bọ̀rọ̀ pẹ́ tẹ́lẹ̀ kò bọ̀ fún tẹ́lẹ̀ láti mọ̀rọ̀ mi sí iye ẹgbà wá ní àwòkù lódò mọ́tò mà ọkọ̀ tó máa dákà máa gbọ́ ìṣe ọ̀ká ń gbọ́ ó di eyín ẹni bá ní àwọn méjì ìṣèyí sàwọn ní màá ṣe o ìyá sàkí màá ṣe wọ́n tó lè I love you I love you too much wọ́n náà tó pé I love you too much gbẹ́rà ó di eyín síkìrù wọn gbọ́n ni ọjọ́ kẹ́kọ̀ọ́ bí lọ ti sílẹ̀ ó lè kọ́ lẹ́kọ̀ọ́ ní àwọn méjì dídá kan wọ́n láwọn pé sèyí sì kò ní múdà nítorí islam ní tí islam gẹ́gẹ́ nù sèyí sọ̀rọ̀ náà ní ọmọ sí láàrin ìyàwó méjì kúrọ̀ síbi kan ìyá mẹ́gbùn náà fi kọ́ láǹpẹ̀ yìí sèyí àti àlàǹpẹ̀ yìí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n sunna rasul sallam àwọn tó àwọn akọ́gbọ́gbọ́ wọn yá àrà kọ́kọ́ sílẹ̀ fún ọ̀yẹn àwọn yẹn halafu sunna ti rasul wọn ti yà kọ́ sunna ní sílẹ̀ torí sunna ní sílẹ̀ àwọn kìí lórí àfikàlá في صدر كتابنا هذا ما قاله عليه الصلاة والسلام في خروج على على طاعة الإمام هل تتواجه روايه بسرعة روايه díṣeré àgbà wà láyé láti kọ́ kàf lórí àtiwájú ìdámi yẹ́jà sọ́bẹ̀bẹ̀n ìlúra kòkò bà wá kò sí tó lè múyàn kàf lórí àtiwájú àfiwá kẹfìrí tó hàn kódà kòkò bà wá àyè ìfọwájú lẹ́nu pé ó ní lákùn bàárànì kẹ́ ẹ ní ẹ̀rí mìíràn láà ìfọwọ́kọ̀ lórí àtiwájú ó di wa ilé ìlànà kan lò lórí ọ̀rọ̀ Buhari ìpé gbogbo mùsùlùmí Nàìjíríà òbíkẹ́ sọ́kọ́ sí Buhari tó kún náà láti kọ́ àmì láti gbé àgbàlú ara ọ̀ gọ́ọ̀mẹ́ntì Nàìjíríà kejì gọ́ọ̀mẹ́ntì Islam kẹ́rẹ́ pàṣíwájú gọ́ọ̀mẹ́ntì Nàìjíríà ti jẹ́ gọ́ọ̀mẹ́ntì Nàìjíríà ti jẹ́ òjèlà àdéhùn wa Nàìjíríà alimusulmuna alasorosi àdéhùn wa Nàìjíríà gbẹdúrà jẹ pẹ́sidẹ́ntì Nàìjíríà ní ọdún mẹ́rin àtútù àtútù tó wá kó bá bá mú ní bàbá lọ àbí àdéhùn wa jẹ káyẹ̀ ni ilé àdéhùn tó àti mú constitution na Nigeria ó di àmáwọn nìkan lọ́nà ìwẹ̀ Buhari ooo ìdàlẹ́bí ní yorùbá yìí wọ́nàkà ìnẹ́mà yorùbá yìí wọ́nà láwọn gbèsè ìdùn láì fún káìdì mọ́nà kí sára iná máa ń kó sọ́lá náà sí mọ́nà àwọn fọ́bí máa ń adá léwu lọ́wọ́ fọ́sọ̀ yóò ti àjọ káì قوي الأرض البيع غير البيع الإسلامية لأن هذه البيعة بيعة ديمقراطية ديمقراطية kọ́lé ṣòro alìmùsùlùmí ara ṣòro ti ṣòro àwọn mùsùlùmí jẹ́ ọjọ́ wà ní nàìjíríà náà ní àdúgbò sí pẹ̀lú àwọn kẹ̀kẹ́ nàìjíríà ní ìwà àmàgbé bíi àlàáfíà lẹ́yìn every four years àmà tó mú ibò ẹ̀rí ẹ̀kọ́ ni ṣòro ti gbogbo akọ́ sínú ó di wa wallahu ta'ala alam ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa lórí bọ́lá yìí nìsí lọ́mọdé alá ó sábà bá ní ilẹ̀ kófò gbà wá من كان العديد يحكم ودا لهم به برهان من الله أريد برهان اريد في العدد الله على كويس لي هو ظاهرها صراع من درات خذها عن طاعة الإمام الذي لا تحويل فيه شو ست فيه ها خارج ما قلت له صوتي قلت دي كفرين وآآ آآ ولم يقل بذلك أحد منه إلا قلات الذين فرعوا بذلك أن يقول بذلك أنا كم نوريك أي سيدنا عثمان ولا تجو فيكوي وفي سبعة علينا ذات يعني إن كلام مردود عليهم من جمع الأمة التعشيع العام ريوا بان دقصوني التعوشيع التعوشيع وقوبة ما tí ẹ̀rẹ̀ sí àwọn aṣíwájú wọn ما هي àlà àwọn ìmáàmù wọn ooo àwọn tọ̀rí kalẹ̀ mọ́ pé ẹ̀kún mùrírí inda ṣe'rí kalmẹ́yìt inda gàfin àwọn gbà yí pé àwọn tọ̀rí ka wọ́n ní kalẹ̀ ẹ̀kún mùrírí yóò ma wà wájú ṣe'ú rẹ̀ kalmẹ́yìt inda gàfin bukú sí ma wà níwájú ẹ̀dùnwẹ̀ ṣe òkú lọ́nà máa fẹ̀gbẹ́ mi dáadáa àbí omi gbọ́dọ̀ jù àbí omi tútù jù òkú ní láì jẹyìn o bẹ́ẹ̀ ni òmùrú nínú ọ̀ṣẹ́ o àgbọ̀dọ̀ sọ̀rọ̀ kò ló complain ṣé ìwà ni wọn jọ nínú àwẹ̀ ọ̀jẹ̀ náà ni ṣé ìwà ni wọn máa jọ ọmọ ọjọ́ náà ni ó di yé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa àbúkà Muhammadu Gumi ó ní sí ìbẹ̀rẹ̀ ground táwọn ìbá ń sọ̀rọ̀ láàrin àwọn ọmọ láti rí dàmú yóò yọ̀gbẹ̀ yóò àgbà ẹ̀ máa wò yẹ́ wà gbogbo yín máa wò reaction yín bá ìjọ yóò àti bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ ground níbẹ̀ ni ẹ̀rí bá àwọn òkú yẹn ti súnmọ́ra wọn yẹn níbẹ̀ ni ṣé ẹlọ́bìnrin yẹn gbọ́ gbọ́ àwọn òkú kan bá wọn jà kí sún fún mi dí fún mi ó ní ara o ó ní bẹ́ẹ̀ ni àwọn ń tọ̀rí kà o bẹ́ẹ̀ ẹni kí n máa fa nǹkan ah, bá báńkọ lórí fáìn ló báyìí lórí ṣé mo máa fi wò yín kẹ́ fà á àmọ́ kí wọ́n fi ìbò mbẹ̀ mo hó dà tiẹ̀ wá àti burhana kò ní kóso sọ̀rọ̀ ó ní ká bírù kò sí sáà mbẹ̀ ẹ̀fẹ́ kí n máa fa àà ah, ẹ méjì gbogbo owó sọ̀rọ̀ ojú kan lẹ́bi kan náà bí a máa fa báwọn bí a kọ́ já sí kó dá sí dáadáa rárá ní gbogbo wa ee ee àà kabiru kí mi àánú àà ah, ọlọ́run ló àfọ̀rọ̀ yìí wà wọ́n náà wo ọ̀rọ̀ tí wọ́n sọ pé yóò di sí villa síbò àdìwọ́nu villa fún ọ̀ka Quran bẹ́ẹ̀ rí wo àánú ọlọ́run tó sọ̀kalẹ̀ ń bẹ̀yìn nínú kọ́ọ̀lù sẹ́kọ̀ọ́ ìwọ̀n sẹ̀lẹ̀ láti jọ yìí láti jọ láti jọ yìí kí ọmọ sẹ̀lẹ̀ ẹ̀bù láàfin ní wọ́n sẹ̀lẹ̀ náà wọ́n á lè kúrú sọ́nà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àrà ọ̀ àmọ́ tó ń bí ibi wọn kíjì máa ń gbé ibi làwọn kí kọ́ra ń àní hall rí kí ni ọ̀kan ní ọkọ̀ báyìí kí ọbẹ̀ rí wọ́n ní ìjókòó wa ní ìjókòó bẹ́ẹ̀ kẹjọ tí wọ́n rẹ̀ wọ́n ní ọ̀ka kọ́ra ní buhari gan ah oorun tó wọ́n sọ lálẹ́ oorun òdòdó ni òdìgbò ní sẹ́yìn sọ fún bàbá yẹn bí sáà fọwọ́tà lè sọ́ọ̀tì wọ́n ní ìgbìlẹ̀ kí ah wíì bẹ́ẹ̀ الظاهر الصريح الذي لا تعويل فيه kí n nọ́ọ̀sì yẹn ìwà àbàjẹ́ yẹn kọ́dẹ̀ hàn sọ́rí directly ó sì kíta àwìn ìṣẹ̀lẹ̀ gẹ́nsẹ̀ ń ṣe pé ìwà ìwà ara ọ̀ ẹ́ ọ̀yẹ̀ kọ̀kọ̀dé mi náà lẹ́kọ̀ọ́ sí sọ́dọ̀ àkìtàbì náà àbà àti sọ níwájú kíra wa yìí àti síwájú ike ma kana huwa alayhi salatu wassalam fi khuruj an ta'ati al-imam sílẹ̀ mú agó against imam khuruj kí máa mọ̀ sọ̀rọ̀ ọkọ̀ wájáde obìnrin jáde ìtọ́lámà obìnrin nínú ìṣẹ̀lẹ̀ Islam àríwájú àríwákọ̀ àbúrò síwájú a very great thing in fact Umar bin Khattab ló ń gbà fún gbàsílẹ̀ wọn pa sẹ́ni ìsìlẹ̀ ìṣẹ́ tí wọ́n fi náà wọ́kàn sí dé ọdún mílíọ̀nù ó di ọdún ẹ̀dá wàhálà rẹ̀ nù wàhálà tí wọ́n dá rẹ̀ náà ni wọ́n ti kòrò against na Usman wọ́n lù nídìí wọn tó dé bí rí tí wọ́n ti láyé tí wà ní ni ẹ lè bẹ̀rẹ̀ sí demonstration ìfẹ́ kan bí with good mind ṣé bàtì mọ̀ sí jọ ara ah, kìíní fún dáàmà so ali must go ali must go bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọ̀tá kan kó sáàrin yìí ẹ pé kó sáàrin ẹ̀yìn mẹ́fà àwọn ọ̀tá ni dáàmà ọ̀tá jàgbà làwọn wọn á lo chance láti bankari láti kàyà láti bókọ èyí tẹ́ ìbẹ̀rẹ̀ kìíní yẹn àníyàn yìí kọ́ yẹn lo àdìkápá àwọn ọmọ kó di yẹn àmọ́ àwọn sáwọn olè mọ́ wọn náà wọ́n bẹ̀rẹ̀ sí fún ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí fún ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí fún ọlọ́wọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ yí bùn wọ́n bí àpò wọn sọ̀pọ̀ tí wọ́n ni wọ́n mọ̀ tó dé àrùn ìkìlá tó ń pè á kí ni ìwà abẹ́rẹ́ yíwọ́ o alóòfẹ́ wìdùn wọn bá wìdùn àwọn pọ̀ wọ́n bá fi wìdùn àlùkìyàmà ni wọ́n bá ìgbàmà ní lọ́kọjá wọ́n tilẹ̀ fún mi mo ní kí wàá kẹ́yìn báyìí mo mú wájà ní mo mú fún àtẹ̀yìnbà kan àpè àtàràwírà àni tàbí ìfìkúfọ̀ àkàkékeré báyìí àkàkẹ́ wọ́n kú fún ọ lọ sí ilé lọ́kọjá ń tó kọjọ bá wọn ni mọ́ ẹ̀ Abdulmalik wọ́n kí n dákun ń tó sí ra gan amóhùnfẹ́kẹ́ lọ mọ́lé mi kí lọ́dà àyín bí kọ́ra mu mo ní mo wá lo jẹ́mọ́ tàbílígì fún ẹ̀mọ́ tàbílígì ẹ̀ wọ́n ní kíkìmà wọ́n ní tí nǹkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ tó kọ́ sínú gọ́tà tó bá ń fọ òkà ẹnu gọ́tà rẹ̀ wọ́n bá ti ń gbomi sí ju sí mi ó máa gorí ẹ̀ àmọ́ nǹkan títí ni pé yọ òkà ẹ jáde kó nu gọ́tà rẹ̀ wọ́n bá ti mú jáde kó nu gọ́tà rẹ̀ omi kọ́ọ̀pù gangan tó fi òkà nù mo ní àwọn bíbí kan ti lé inú àkókò tẹ́lẹ̀ wọ́n gbòó nínú máa gorí ẹ̀kọ́ta òkèrè lọ bí ẹ̀sìn ni kí ọwọ́ kí wọ́n lè wá sí àdúnà yẹ́n ti fẹ́ gbúlẹ̀ àìdíyà fún bàbá lọ́la lókù àmọ́ ti túká ọlọ́run tí àyè ọlọ́run tuntun wọn ká ó di yé bí ó ti lọ nìyẹn ọlọ́run mọ́tà fún ẹ̀yọ́ page two ninety five last paragraph ọ̀kadìmínà lákàfẹ́ sábẹ̀rẹ̀ kìtàbínà hàdà nígbà tí wọ́n ara àtàlàyé fún ọ ما قاله عليه الصلاة والسلام في خروج عن طاعة الإمام كل منيا أتجد كل إمام قال فماما nígbà lọ́wọ́ sábàbà kò sí ìdílé múyẹ̀ jáde ilà alkófòrò bà wá àti àkíkọ́jú fúwà kìfìrí tó hàn fúwà kìfìrí tó hàn àwọn záhìrì sọ́rà kàrẹ́tì ni olóòwò kírò ma kàrẹ́tì kìfìrí nù ó di wà. ẹ̀rọ wọ́kà fúrí ẹ̀ wọ́n olùbẹ́sì ṣe lẹ́sẹ̀ rẹ̀ mọ́jọ́ wọ́rí àmọ́ ọmọ rẹ̀ ó di yẹn náà ó di lọ́nu náà alẹ́bí látàwíl tí ó ti tàwíl nú ẹ̀ wọ́lá mi yẹ́ kó lè dárí káàbí mínú ẹni kankan nù orí rẹ̀ sọ sí sẹ́dínà Usman ìlàgùn láàtàfàwọn látẹjù الذين سرعوا بذلك فإن كلامهم أروتهم إن كلامهم مردود عليهم قال برافوني والله شيء يعني من جميل أمة قبل الأمة المسلمة حتى الشيعة كل الشيعة أبرهم ولي والذي تقوم عليه من أمور لا يخرج من حد الشرع والذي نقوم هو عليه من أمور بدون قصة قارئ قال ما لا مجنون Osman la takarju an hajjil shari'a ṣẹ́yìn ala shari'a tó gbóṣù wà nínú ọ̀rọ̀ shari'a náà ni àkàdín na àkàrà síwájú ní ìtàfún ẹ amàlẹ́bí na akamu ala wala'ihi aláwọn tó àwọn tó dúró lórí pé ara àwọn oníyẹ kó kó lẹ́yìn àmìrìmọ̀ ìdòmìnì àmìrì ọmọ kíma bí madina àwọn anú wọn àwọn tó wà madina wọn kó madina wà wọláyà ika gólébù wa aléha àwọn ni wọn kún bẹ́ẹ̀ ẹ̀mọ̀jẹ̀kánú bí mọ̀kọ́ ọmọ àmá mú ò ní agbára láti dìfẹ́ndì sí na Usman wọ̀lẹ̀rí na ọwọ́ mú ogbò àwọn ọdọ́ yìí wọ́n fi àjẹ́wá òkúti lámínú pàdù wọn kọ́ òjìrà kọfíra mínú wọ́n lè sàwọn mínú sí ọmínú ọmọ kéèmù bí amsar láwọn tó ń gbé àwọn ìlú káàkiri láwọn mẹ́sì káàkiri ọ̀dọ́lá هم شيء زيارة عاج كده يعني على الذين خرجوا الناس النصراتي حينما بلغت المحققات ثم ضروري ثم بلعون الناس بتوضى وعلى دي قده لم يصلوا إلا وقد قد العمر في مدينة لما الجيوة وتقصدنا عثمان ما الذين كانوا في حياد عود ودوني أفريقه دي ولم يكونوا يظنون أن أمر يصل إلى قطر àwọn agáńkà dúró ni wọ́n ọmọ kọ́lá mẹ́rin níbi kọ́ pàtí ọ̀tman wọ́n ọmọ kọ́lá mẹ́rin pàtí ó dìbí kọ́ pàtí na ọ̀tman ẹlẹ́wọ̀n ra'awọ̀ ana ọ̀tman kasuwara asiran fi àìdí wọ́n kà pé sí na ọ̀tman jẹ́ captive lọ́dọ̀ wọn wọ́n ti wọ́n mú bí àpé wọn amúyàn ní kókó ẹrú ni ọ̀làmín ààrẹ ti kọ́kùlẹ̀ oṣù kò sí inú wọ́n sí ìgbàbí náà gbọ́n àwọn ìpamọ́ àwọn ìpamọ́ ó ju àwọn kẹfẹ́ kódà kí aláyé ìgbì sí ìgbà aláyé kẹfẹ́ rí ìsìnkà ìpamọ́ àwọn di wọ̀kàwọ̀kà wọ̀láwọ̀ kánù kò fún àkọ́bù kẹfẹ́ rẹ̀ fẹ́rẹ́ ni wọn ṣáàṣẹ lọ́wọ́ a n tí ò sí sí ni sáyẹ lọ́ọ̀bà an yẹ zuwa na aliyan na aliyan kí ẹ máa rí kùsí na ali wọ zubair kùsí na zubair kùsí lọ́hà àti jẹ́nà sálà àwọn yẹ zuwa na ana kásù sàṣàrí kàtàkì pé wọ́n mọ̀ kí wọ́n kàtàkì náà Usman ara ọ̀ súnmọ̀ lámì yadafi'una li anfusihim anhu mọ̀ á fẹ́mi ara wọn sílẹ̀ kún kó pa wọn ìṣẹ̀lẹ̀ àtà yóò lékò àwọ̀ ìyàkàlùsù kí wọ́n fi pa wọn fi pa wọn àbí kí wọ́n fi lásìkò náà Usman kádùn báyà bí sallallahu alaihi wa sallam wa ala alihi وأصحاب أجمعين السلام عليكم ورحمة الله وبركاته